الحمد لله ملك يوم الدين والصلاة والسلام على سيد الأولين وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى واعلموا يقينا أن للعالم نهاية لأن كل ما له بداية لا بد أن تكون له نهاية الدنيا ستنتهي ويميت المميت كل حي ويبقى هو وحده لا شريك له قال الله تعالى كل من عليها فان ويبقى وجه ربك ذي الجلال والإكرام عباد الله يأمر الله الملك إسرافيل بالنفخ في الصور النفخة الأولى فتهلك جميع الأحياء وذلك لقيام الساعة البعث عباد الله هو إحياء الموتى حين يأمر الله تبارك وتعالى إسرافيل عليه السلام بالنفخ في الصور النفخة الثانية وبذلك يبعث الله الموتى من قبورهم ويجمع جميع أجزائهم بعدما تفرقت ويعيد إليهم أرواءهم قال الله تعالى كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين نسأل الله تعالى أن يوفقني وإياكم في يوم الحشر ويجعلنا وإياكم من أهل الجنة إنه على ذلك قدير أدوكي فون ولون وباوة ọlọ́run ọba tí a dúpẹ́ fún ọba náà ni ọba tí ó jẹ́ pé òun nìkan ló kápá ọjọ́ ẹ̀san ọjọ́ alìkìyàmà ọba yìí lọ́ba tí a dúpẹ́ fún àwọn ń bẹ pẹ̀lú agbára rẹ̀ níjọ́ náà ọ̀rọ̀ wa burú والصلاة والسلام على سيد الأولين أنو الله بكي الله قبا وجسي الله أسواج ببا ويدا الله محمد أسواج ببا وجسي الله ìkẹ́ ọlọ́run kó bá nẹ́bí àtàwọn ará alé àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ a ń jẹ́rìí pé kọ̀sọ́bà tó yẹ ká máa sì tó sì lẹ́tọ̀ sí ẹ̀sìn náà lẹ́yìn ọlọ́run anábíwá Muhammad sallallahu alaihi ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run bẹ̀rù ọlọ́run ẹjẹ́ a lè sàlékún ọlọ́run wa ká lè pé gbogbo tó bá ti níbẹ̀rẹ̀ ẹni ó lópin ilé ayé ta wà ń bẹ̀ yìí òun náà níbẹ̀rẹ̀ tó bá padà yá ọlọ́run padà mú wá sópin ilé ayé ọ̀tán ilé ayé ọ̀parẹ́ kò sí iyèméjì ń bẹ̀ áàdìhì min àkídàtìl mùsùlùmí èèyàn gbọ́dọ̀ mọ́gbàgbọ́ tẹ́yìn ẹni tó bá sọ pé ilé ayé ò ní parẹ́ má tá a bá ṣàlàyé fún ta fún lẹ́rìí tó tún wá sọ pé àní kò ní parẹ́ sẹ̀ yóò sì di kèfèrí lábẹ́ ẹ̀sìn wa ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ojú oyé wa nínú al-Qur'an al-Karim ni ó ní kullu sí ma gbogbo ẹ̀ ni ó parẹ́ ويبقى وجه ربك ذو الجلال والإكرام ọlọ́run ọba Allah nìkan ni ó ṣẹ́kù ọba tó jẹ́pọ̀ ló tóbi jù ọba ọlọ́rẹ̀ ìbádọ́lá ẹ̀yà rúsùn ọlọ́run ọba wa ya mọ̀rọ̀ lọ́hùn mọ́lẹ́ka Israfil ọlọ́run ọba pa mọ̀láíkà Israfil ọlọ́run ọpa aláṣẹ ipe kọ́ fan fèrè sínú òwò tó gbé lọ́wọ́ fèrè tó bá fan yìí òní ọmọ jẹ́ fèrè alákọ̀ọ́kọ́ gbogbo ń tọ́lọ́ ń dá pátá tí ń sẹ̀mí gbogbo ẹ̀ pátápátá ní ọgbẹ́ mímì gbogbo ẹ̀ ní ọparẹ́ eléyìí ni pé ìgbẹ̀yìn ayé ti dé eléyìí ni pé ìparẹ́ ayé yóò ṣẹlẹ̀ ìbádọ́lá ẹ̀yẹ rúṣin ọlọ́run ọba wa àlìbáàsù ẹ̀rí ìgbédìde wà ìyá olùmọ́ta ọlọ́run ọba aláàtọ́ dá wa ọba yìí ní gbogbo wa lòun ó fi ẹ̀mí sí lára padà òun gbé wa dìde ọlọ́run ọba aláwọ̀ pa Ìsìráfílù láṣẹ tọ́lọ́n bá ti pa gbogbo ayé tán yóò padà wá pa ìsìráfílù láṣẹ yóò jí ìsìráfílù pé ìsìráfílù ọya dìde ńlẹ̀ tọ́ba ti dìde tán ọlọ́run gbé ìwo fún ìwo ta wí yóò tó wá fọn fèrè ẹlẹ́ẹ̀kejì fèrè ẹlẹ́ẹ̀kejì tó fọn yín òun náà ni pé ó ti yá o ọlọ́run ọba aláwọ̀ wa gbé gbogbo ẹ̀dá dìde bí fèrè yẹn bá ṣe ń fọn lọ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀dá ọmọ dìde gbogbo ẹ̀dá ọmọ dìde látinú sáré wọn wọ́n pè pérépéré síbẹ̀ irun orí ò ní dínkù èékánná ò ní jákù àtẹsẹ̀ àtọwọ́ bọ́lọ̀ sí dá wa bá a ṣe wọnú sàárè bẹ́ẹ̀ náà ládìde wájú ọlọ́run ní òhò tí ò ní sí nǹkan kan lára wa ìbádọ́lá èèyàn ọlọ́run ọba wa erékèrékè ara wa yóò pè síbẹ̀ ọlọ́run ó ẹ̀mí padà sínú ara ọlọ́run bá ní ẹ mẹ́jọ ọyà yín lẹ́nu pàgbé yín dìde kama badana awwala khalqin nu'idu ọlọ́run bá ní bá a ṣe yín lákọ̀ọ́kọ́ ibà náà lá yín wáyé agbára ta fi dá yín wálé ayé nìyí agbára náà láti gbé yí dìde wà àdáni àdáyìn náà ọlọ́run bá ní àdéhùn tí ò ní yẹ ni inna kunna fa'ilin ọlọ́run bá àwa nìkan náà lálẹ́ ṣerú ẹ̀ àwa náà láti ṣèjọ́ náà allah subhanahu wa ta'ala ọlágbára ọba tó dáwà wá sílé ayé nígbà tá agbára tó fi dáwà sílẹ̀ ayé bá ṣe kọ̀rẹ́pẹ́tẹ́ ohun agbára náà ni ó fi gbé wa dìde nínú sàárè gbogbo wa awa pàdé ní ardul mahshar ardul mahshar ó náà ní eré ilẹ̀ gbansasa kan tó yàtọ̀ sí ilẹ̀ yìí tá ń lò yìí sánmà ó sì wà ń bẹ̀ yọ yàtọ̀ sí sánmà eléyìí eléyìí ni ìgbàgbọ́ mùsùlùmí òdodo ọlọ́wọ́ba Allah subhanahu wa yóò sọ nípa àwọn kèfèrí táwọn onígbàgbọ́ nípa pé á dìde ọlọ́wọ́ba ni za'ama alladhina kafaru an la yub'athu ọlọ́wọ́n bá ní àwọn kèfèrí wọ́n rò ọlọ́wọ́n bá ní wọ́n rò wípé ànígbé wọn dìde kúlì bala wa rabbi latub'athunna ọlọ́wọ́n ní rẹ̀ ànábì kúl bá mi sọ fún wọn wípé ọ̀rọ̀ orí bí wọ́n ṣe ń ròyìn o wa rabbi kọ́dà tún fi mí búra wájú wọn latub'athunna ọlọ́wọ́n padà gbé dìde ànábì ní mo fọlọ́wọ́n bá mi búra ọlọ́wọ́n bá aláwọ̀ gbé yín dìde ثم لتنبؤن بما عملتم gbogbo àwọn ṣẹ́tẹ́ ṣe ní ayé gbogbo ẹ̀rọ lọ́wọ́ fún inú ìrò lọ́kọ̀ọ̀kan kò sí báyìí níjọ́ báyìí òsè báyìí lásìkò báyìí òsè báyìí nígbà báyìí wa dhalika ala Allahi yasir ọlọ́run bá ní kó o gbé yín dìde kó o bí yín léèrè iṣẹ́ yín tẹ́ ṣe ní ayé ọlọ́run ní ọ̀rọ̀ òun lọ́rùn gan ala Allahi yasir ọlọ́run bá ní ọ̀rọ̀ òun gan ọ̀rọ̀ òun kẹ́ dìde ní pípé tí nǹkan kan ò ní jákò lára yín adadul gbogbo ẹ̀dá ni wọ́n pè síbẹ̀ pérépéré ẹsẹ̀ ẹnìkan ò ní yẹ ẹnìkan ò ní pàdé jọ́nà amamallahi azza wa jal ọlọ́wọ́n bá aláà nìkan ní ọmọ ọbẹ̀ wájú wa anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni yuhsharu an-nasu yawma al-qiyamati ala ardin bayda afra ka khursati an gbogbo ọmọ èèyàn pátá láàkójọ sí eré ilẹ̀ kan tó funfun gẹ́gẹ́ bí àbí ká níbi iyọ̀ nǹkan tó funfun bẹ́ẹ̀rì ilẹ̀ ó sì funfun lọ nìyẹn lẹ́yìn sáfẹ́ adamu lè ahadini kò sí àmì kan tá a fi dá ìlú kan mà àbí agbègbè kan àbí àdúgbò kan gbogbo orí bákan náà nìyí ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run wa sharinahum ọlọ́run bá ní àkó gbogbo ọmọ èèyàn àkó wọn wá àádá wọn padà àkó wọn jọ falam nughadiru minhum ọlọ́run bá ní àníṣẹ́ nìkan kù ẹnìkan ò níṣẹ́ kù wà ó rídu ala rabbika saffa ọlọ́run bá ní gbogbo àwọn ẹ̀dá ọlọ́run àwọn àtò níwájú ọlọ́run a sọ fún wa yí pé dákọ̀dé jẹ́ ìtumúna kama khalaqnakum awwala marra ẹdẹ abẹ́ ẹdẹ ẹdẹ bẹ́ẹ̀ ṣe dé èmi ọlọ́run mo mú yín dé o èmi mo sì mú yín wá bí mo sì dá yín lákọ̀ọ́kọ́ sílé ayé ṣe é rí pé mo tún dá yín padà bal za'amtum an lan naj'ala lakum ma'ida

rọ́ọ̀tán ẹnìkan kan ní wọ kankan ẹnìkan kan ní wọ̀ kankan kò ní sìn kankan nídìí wa Gorilla gúrlà ayé gbogbo àwa tí a gbé adọ̀dọ̀ wa jáde ni dìde lẹ́ni tí wọ́n dábẹ́ fún adọ̀dọ̀ tí wọ́n gé ọlọ́wọ́n padà ọlọ́wọ́n tọ́wà bá jẹ́ máa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹjá lò lè bẹ̀rù ọlọ́run kúlìtù ìyàwó àyíṣà tó gbàdí sí wa ó ní mọ́ wá sọ fún nàbì pé yá Rasulullah àdìjálù wọn ní sáà obìnrin àtọkùnrin ni wọ́n kó papọ̀ ní òhò ní òhò jẹ̀mí à wọ́n kó gbogbo ọsọ́dún kan yá ń sọ̀rọ̀ bá àdọ́mọ̀ ilẹ̀ àbáàdù sí àwọn apá kan wọn sí wọn ní mọ́ wúra wọn قال يا عائشة أنا ابن عائشة الأمر أشد الأمر أشد ọ̀sẹ́nìkan tí ó wo abẹ́ nìkan ní gbogbo wọn ìtọ́ bá kọjá ká òhò ara wọn ìtí ọ̀sẹ̀lẹ̀ jọ́nà kọjá tí wọ́n sọ yẹn nílẹ̀ ayé bí náà nǹkan bí bá yọ àbí aburú kan ṣẹlẹ̀ èèyàn gbà pé kó wọn yàwó Aisha ọ̀rọ̀ tí ọ̀sẹ̀lẹ̀ jọ́nà kọjá tí wọ́n sọ yẹn ẹnìkan ò qala ta'ala ọlọ́wọ́ba ní yawma tubaddalu al-ardu ghayra al-ardu was-samawat ọlọ́wọ́ba ní ilẹ̀ yìí ayí padà lẹ́yìn náà sọ́mà yìí ayí padà ilẹ̀ tẹ́lò àti sọ́mà tẹ́lò kèéselú ìtàrí ọlọ́wọ́ba ní àwọn akó gbogbo yìí síbẹ̀ wa barazu lillahi al-wahid al-qahhar gbogbo wa àwa wà níwájú ọlọ́wọ́n ọba ọba kayakaya ọbẹ̀ ẹ̀yọ kan tí ò gbé méjì òun nìkan ní ọmọ jọ́lọ̀ njọ́ náà ọ̀bára sùn gbogbo ẹ̀dá ọlọ́run pátá àpíà ẹnìkan ò ní pẹ̀dí ẹnìkan ò ní sọnù ọlọ́run bá ní kúlí innal awwalina wal akhirin eré anábìbá mi sọ fún àwọn olùgbàgbọ́ òdodo yìí pé innal awwalin gbogbo àwọn tó ti kọjá nú àwọn tó ti lọ táwọn àwọn tá a ti dá síwájú wal akhirin àti gbogbo àwọn tó dé pé a padà dá wọn nígbẹ̀yìn ayé lamajmu'una ila miqatin yawmin ma'lum gbogbo wọn ni wọ́n kó jọ ẹnìkan ò ní mèsì láàrin wọn níjọ́ tá a sàdéhùn yẹn níjọ́ tẹ̀ ti mọ̀ náà òun náà níjọ́ àlìkìyàmà ọ̀rọ̀ wa kọ́ lọ́mọ́sàjọ́ ọ̀rọ̀ ọ̀run jọ́nà fìdíyàwómi tó dínà ṣàmsù mìnàrú ós ìjọta àwọn ìyọ́ ọlọ́run sún oòrùn yóò sún mọ́ eré ilẹ̀ anábìwá muhammad sallam anábìwá tó dínà ṣàmsù yàwó malikiyama ti mìnàrú khalik àásùn oòrùn àásùn mọ́ omi ìyànjọ́ alkiyama hátà takuna bínahu kamikidari mil kò ní ju dédé mẹ́ẹ̀lì kan lọ́mọ oòrùn tó pé àgbáyé millions of miles òun lọ́wọ́ sí wa a wá sun mọ́ àtàrí ọmọ èèyàn kò dé dìde mẹ́ẹ̀lì kan lọ́mọ́ fayakunu nasu ala qadri amali fil araq kálukú ọmọ wá sẹ́gun àwọn ọmọ èèyàn wọ́n mọ wá sẹ́gun wọ́n mọ wá sẹ́gun òògùn yóò mọ wá mú wọn bí sẹ́gun wọn bá ṣe pọ̀ tó. wa minhum man yakunu ila ka'bayhi òògùn yìí tó bá sẹ́lẹ̀ tán yóò mú ẹlòmíì dé àwọn kókósẹ̀ wọn wa minhum man yakunu ila rukbatayhi wọ́n ní ogun yìí yóò mú ẹlòmíì dé erukun rẹ̀ wọ́n mìíràn wọ́n máa ń yẹkun ilà hikiwai wọ́n ní ayé ní sọ́yì ogun yìí yóò mú ẹlòmíì dé ìdajì ara wọ́n mìíràn wọ́n máa yọlì jímù làárọ̀kù ìlìjàmà anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ní ogun yìí yóò mú ẹlòmíì dé ẹnu rẹ̀ wọ́n aṣáára nàbí bìyẹ́dì ìlàfíì anabi wa fi ọwọ́ rẹ̀ anabi fi fún ẹnu ipe ogun ọmọ tẹ́tẹ́ àwọn yẹn lẹ́nu abẹ́lọ́ nínú àánú rẹ̀ ní kọ̀ọ̀kan wa kọ́lọ̀mọ́sàjọ́rọ̀ wa já sí ìdùnnú jọ́nà èyàn máa yá mi nínú ẹ̀sìn wa ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ọ̀rọ̀ tí ń gbọ́dọ̀ gbàgbọ́ ni ọlọ́wọ́n bá ní ń sọ̀rọ̀ ànábì náà ń sọ̀rọ̀ lè kullu mushagilun bi halihi ma'al firar ní ọta awúhi kálukú ní ráyè mójútó tẹnìkan kálukú ọmọ dú tara rẹ̀ ni ọlọ́wọ́n bá ní yawma yafirru al-mar'u min akhi ọlọ́wọ́n bá ní jọ́nà ọmọ èèyàn yọ́ máa sá fún ọmọ ìyá ẹ̀ ẹ̀gbẹ́ àbúrò ẹ̀ tó bá rí báyìí ó sì máa sá lọ wà ó méhì ọmọ èèyàn máa sá fún ìyá ẹ̀ tó bá fojú kan ìyá ẹ̀ báyìí yóò sì máa sá lọ bí ìyá náà bá fojú kan mẹ́ẹ̀ yóò sì máa sá lọ wà àbíhì tó bá fojú kan bá bẹ́ẹ̀ yóò sì máa sá lọ ẹwùjọ́ tí wọ́n ti pínyà ẹwùjọ́ tí wọ́n ti pínyà wọ́n sì ríra wọn pẹ̀lú bàbá wọn àtọmọ wọn kálukú sì máa sá lọ ọ̀sán ibà ti hì wọ́n bá ní ọlọ́wọ́n bá ní ẹ bá dá àwọn ọmọ yín ẹ̀ ní dúró ẹ máa sá lọ ẹ bá dá àwọn ọ̀rẹ́ yín àwọn ìyàwó yín ẹ máa sá lọ lèkúlè mọ́rìhì mẹ́nu yàwó mọ́ ìdẹ̀ ṣáànù ìgbìn ní jọ́nà yóò ti tó gẹ́ẹ́ kò níjọ́ ráyè láti máa béèrè lọ́wọ́ ẹnìkejì pé bọ̀rọ̀ ọ̀rọ̀ ti lé kálukú ọmọ sá káàkiri níjọ́ náà ọlọ́run yóò mú ọrìn débi tó fi rí yẹ ẹ ẹ mẹ àmọ́ ṣe níta máa ń dúró ìbádọ́lá ẹ̀yàn orísun ọlọ́run ọba wa wọ̀mí ní ahwalihi alkiyamu mikidaru tóli nínú àwọn ìdààmú tó wà ń jọ́nà fáwọn kẹfẹ̀rí òun náà ní alkiyamu mikidaru tóli hi khamsuna alifasana 50,000 years òun náà ní àwọn kẹfẹ̀rí ni wọ́n fi dúó ní eré ilẹ̀ táwì gbansasa gbàgede ìdájọ́ 50,000 years ọlọ́run ní sáàlá sáà ilú bí adájọ́ wákẹ́ àwọn èèyàn ìyà yẹn tí ó ṣẹlẹ̀ àbí òní ṣẹlẹ̀ ọlọ́wọ́n bá ní ilé di káfírí ní alẹ́ ìsàlẹ̀ òdà fẹ́ ọlọ́wọ́n bá ní kò sí tí ó ní kíyà náà wọ́n má jẹ àwọn kẹfẹ̀rí jọ́nà min Allah yẹ̀rẹ̀ ma'arij ta'arujul mala'ika àwọn mala'ika wọn ma lọ sọ́dọ̀ ọlọ́run wọn ma lọ wọn ma bọ̀ wọn ma gòkè sáma lọ wọn ma lọ wọn ma bọ̀ wàrú ilé lẹ́yìn ọlọ́wọ́n bá ní fi kana miqdaru khamsina alfa sana ìjọ yẹn ìjọ kan náà ni yóò wá ṣe déédéé fifty thousand years abẹ́lọ́n kọlọmọ́sà ìsànú ẹni kọ̀ọ̀kan wa níjọ́ náà ìbádọ́lá èèyàn orísun ọlọ́run ọba wa ẹ̀ríjọ́ náà ọlọ́run fadhalika yawmun asir ọjọ́ náà ọjọ́ tó burú jáyé ni alẹ́lẹ́ káfírí lérí gbogbo àwọn tí wọ́n bá kú lérí kẹfẹ́rí ọlọ́run ọba ní ghayru yasir ọjọ́ náà ò ní rọrùn fún àwọn wo ni kẹfẹ́rí jama gbogbo ẹni tí ó ti jẹ́ muslim ni wọ́n ń pè ní kèfèrí àbí manafiki ti ń pèrè muslim tóun náà ń ṣiṣẹ́ kèfèrí àbọ̀gbà tí kèfèrí gbàgbọ́ òun náà gbàgbọ́ bí ẹni tí ń ṣe ẹbọ tí ń bá wọn gbẹ́bọ tí ń bá wọn ṣe orò òdílé tóun náà tó ní ti ń bọ àbó ní tí wọ́n bọ nínú abúlé wọn tóun náà ń bá wọn fọwọ́ kún muslim kọ́ tẹ́yìn bá jẹ́ muslim ló ṣèyẹn máa òun náà ń sógun tajà ń sógun awọ́rò ọlágbára kan tó gbé sínú wọ́dúrópù rẹ̀ ẹ̀bá tó bàdí ẹ̀bá nǹkan bẹ̀ àwọn lẹ́yìn náà kèfèrí làwọn náà torí wọ́n gba nǹkan yẹn gbọ́ lójú wọn máa lò ó ẹni bá ti gbọ́ lọ́ngbọ́ kò gba nǹkan mi gbọ́ ma ẹni bá gbọ́ lọ́ngbọ́ náà ń pè ní mọ́mìn ẹni bá ti gba nǹkan mi gbọ́ nínú tọ́lọ́ndá wọ́n yẹ pé mọ́mìn mà káfíìn wọ́n máa ń pè é ọwọ́ nípa jura wọn lọ kọ́lọ́mọ jábá wọn sì kankan nínú gbogbo ẹ̀ ọlọ́wọ́n bá ní alẹ́ káfíìn níjọ́ náà kò ní rọrùn fún gbogbo àwọn kìrìsìtẹ́nì fọwọ́ra o mọ́jẹ́ bí rẹ̀ kan ó gbẹ̀sùn mí o níjọ́ náà kò ní rọrùn fún gbogbo àwọn aláwọ̀ níjọ́ náà kò ní rọrùn fún gbogbo àwọn tí wọ́n sì Islam alẹ́lẹ́ káfírí na gẹ́rù yẹ sèrè ọlọ́wọ́n bá ní níjọ́ náà kò ní rọrùn fáwọn kẹfẹ́rí kọlọ́mọ́jẹ́ di kẹfẹ́rí o bí wọn náà bá ti kú ẹ̀mí rẹ̀ ó ti balẹ̀ bọ́ọ̀ Islam gbogbo ìdààmú ayé tó wá délé ayé ìjàmbá àbí èyí bá pinnu ọ̀pọ̀ àwọn èèyàn wọ́n jí láàárọ̀ ní mùsùlùmí ìgbà tó bá fi dọwọ́rọ̀ lẹ́ wọ́n ti di kèfèrí àwọn míì wọ́n sùn ní mọ̀mílì òdodo nígbà tí lọ́ba fi má wọ́n ti di kèfèrí látara wàhálà lé ayé àti ìdààmú lé ayé àmọ́ ó dùn pa lójú kan ni ọlọ́run ó mì ọ́ ọgbọ́dọ̀ ṣubú ni àbábọ́gbò ní mì ọ́ ah, kọ̀sọ́gbọ́n tó fẹ́ dá sí yẹn gbogbo tí wọ́n mú yẹn ya kèfèrí bí wàhálà bá wá dé báyìí gbogbo wa a máa wá dààmú kí lọ́kàn báyìí kí lọ́kàn báyìí kí lọ́kàn báyìí ìtọ́kàn náà ni pé kásẹ̀ pí ọlọ́run ká bẹ ọlọ́run kọ́ wa dájọ́ ẹnjẹ́ bá ṣe wọ náà kọ́ wọ náà kí wàhálà yóò dópin wọn wá bẹ lọ́wọ́ ọba níjọ́ náà ọlọ́mọsá àfẹ́mi àti ẹ̀sùn àwọn tí ó rí ìṣèpẹ́ anábíwá Muhammad fastaghfirullah innahu wal ghafurur rahim الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدكفون ولهم وباوا إكرالهم ولا ولهم قبر نبوى محمد أتوارى لي أتوارى صحابة أتبقى وينيري عباد الله أن يرسل ولهم وباوا قالوا ما wa máa béèrè wípé tànáwà wà gbà wà lẹ̀ ṣàfáàtò nàbí yìí karim gbọ́rọ̀ bá rí báyìí gbogbo àwátáwà ní bansasa yìí yadhhabuna ila anbiya illa àmà wà lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run lọ́kọ̀ọ̀kan àwọn ànábì ọlọ́run ọba tí a gbà fún àtàwọn ànábì ọlọ́run ọba táwọn kèfèrí ọgbà fún àmọ́ wọn ní choice mọ́ wọ́n mọ̀ pé lè ní àfikà bá wọn tó súnmọ́ ọlọ́run kábà wà bẹ̀rẹ̀ ọlọ́run àwọn ọmọ lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run ọba dọ́dọ̀ ànábì Adam anábì adam sọ pé nafsi nafsi tèmi ti bá mi lẹ́ni tèmi tó mi ò lẹ́rù ọlọ́run bínú lẹ́ni kò bírú ẹ̀rí kò sì ní bírú ẹ̀ mọ́ lẹ́yìn ẹ̀mí ẹ máa lọ báyìí látọ̀lọ́dọ̀ ànábì báyìí ẹ máa lọ báyìí a máa lọ́dọ̀ gbogbo àwọn ànábì ọlọ́run títí táàfi lọ́dọ̀ ànábì wa muhammad sallallahu alaihi wasallam ànábì wa muhammad sallallahu alaihi wasallam فيقولون اشفع لنا الى ربي فيقول لست لها ولكن عليكم بابراهيم النبي ادم sọ pé èmi ò lè ṣe bẹ́ẹ̀ ele ba ibrahim oni khalilur rahman ori olon ni ale ba ibrahim yoni lastu laha èmi ò lè bọ́lọ́run sọ̀rọ̀ leni o walakin walakin alaykum bi musa musa ni kaliba fa innahu kalimullah o olon ba so láàrin wa tin gbọ́ wọn olon báyìí fayatuna musa ale ba musa mọ́sán ní lásìtúláha èmi ò lè ṣe pẹ̀lú mi ò walakin alaykum bi Isa ẹ̀lẹ́ bá Isa fa innahu ruhullah wa kalimatuhu òun náà ni ẹ̀mí tí ọlọ́run bá là tí ọfẹ́ sí ìyá ẹ̀ gbólóhùn kan ọlọ́run ní kíyà rẹ̀ ọmọ lóyún ìsìn lóyún fayatuna Isa wọ́n lè bá Isa fayakun lásìtúláha alẹ́mi èmi <laughs> èmi ò lè ṣe walakin aleikum bi muhammadin sallallahu alaihi wasallam ẹlọ lè bá nẹ́bùwà muhammad muhammad ní kẹlọ lè bá muhammad ní kẹlọ lè bá fayatun gbogbo àwọn ẹ̀dá wọn wà á rọ́lọ́ sọ́dọ̀ ànábì àti gbogbo ànábì ọlọ́run fàákùlù ànábì ní wà sọ́njọ́ náà pé anàláha èmi lọ́lọ́run fi ìṣìpẹ̀ náà kalẹ̀ fún anàláha fàáṣtàzínú alárọ́bì ìgbà yọ̀ǹda lọ́dọ̀ ọlọ́run bá mi fàyúzánálì ọlọ́run sì fún mi ní yọ̀ǹda wọ́n yóò lè himu ni ọlọ́wọ́n bá alá yóò wá kọ́ mi yóò nù mí ahamaduhu àwọn ẹ̀yìn kan nínú àwọn ẹ̀yìn tí ọlọ́wọ́n bá fẹ́ràn jùlọ. látàdúró ní àn anábì ní ẹ̀yìn náà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yìn tí mà àwọn orúkọ náà àwọn àròyìn náà tọ́lọ́wọ́n bá ń jẹ́ ẹ̀yìn má báyìí àmọ́jọ́ náà fún ọlọ́run ni ọkọ̀ mi pé ìdá anábì bẹ̀ mí pẹ̀lú àwọn yìí máa wá kí ọlọ́run fa ahamaduhu yìí máa yìn yìí máa kì yìí máa kì bitikal mahamidi pẹ̀lú àwọn orúkọ àtọ̀ròyìn yìí wa akhiru lahu sujada yìí wá fẹ́rí kalẹ̀ anábìrin yìí wá wájú ọlọ́run yìí máa kí yìí máa wọ́sàn tó tọ́ ní tó bá ti béèrè fáwọn ọjọ́ rẹ̀ lélẹ̀ á fún ọ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́ṣfà tó ṣàfà ọyá ṣìpẹ̀ kéèyàn ọlọ́run wá dájọ́ bọ́bá sì ti sọ pé kí n wá dájọ́ mo ṣetán láti dájọ́ sallallahu alayhi wa sallam fa akul anabi ni ma wa sọ pé ya rab wọlọ́wọ́ mi ummati ummati àwọn àjọ mi dọwọ́ rẹ o àwọn àjọ mi dọwọ́ rẹ o eh wọ́n ti wọ́n jí alẹ́ yìí àwọn àjọ mi dọwọ́ rẹ o ummati àfikò di alùsùnà ẹni tí ń tẹ̀lé ànábì ni wọ́n pè ní ummatu muhammad kó pa ìlànà àwọn bàbá tì kó rìn ní alùsùnà lódodo ọ̀rọ̀ kó mójútó sunna ànábì wa muhammad sàṣàdà torí tó bá ti sunna o lè jẹ́ nù ju ànábì tá ànábì ó sì pẹ̀ ànábì wa sọ pé ummati ummati ìjọ mi o àdìhìyà shafa'atul uzma eléyìí ni ìsìpẹ̀ tó ga jù bá nígbà ti gbérí báyìí ọlọ́run ọba wa sọ fún anábì pé mo ti wá ṣetán láti dájọ́ báyìí ààyè tó wà yìí iye al-maqam al-mahmud ààyè tá anábì wà yẹn ni wọ́n ń pè ní al-maqam al-mahmud alladhi yurgabu fihi al-awwaluna wal-akhirun lin-nabiyyi sallallahu alaihi wasallam gbogbo àwọn tó ti lọ àtàwọn tí wọ́n bọ̀ wọ́n máa ń tọrọ ààyè yífa níbi wa muhammad liyashfa'a lahum inda rabbihim kó lè bá a sì pẹ̀ tọ́lẹ́ nìkan náà ni ó dùn bẹ́ẹ̀ ọlọ́run fi wọ́n mi dàlẹ́yìn ọlọ́run ní tọ́ba dòru fatahajjad bihi nafilatan lak eré anábì dìde kó ṣe tahajjud dìde kó ṣe náfìlà ata an yab'athaka rabbuka maqaman mahmuda ọlọ́run ọba rẹ̀ yọ padà fún ọ ní ààyè kan tọ́jú al-maqamul ààyè náà òun náà láàyè tá sọ ibẹ̀ lànà ti fi kalẹ̀ ẹnìkan náà ni ó sì wà ń bẹ̀ ànábì ọlọ́run wá ń retí bánibi bá ti wá sírí lẹ̀ báyìí ọlọ́run wa ni mo ti fẹ́ láti dájọ́ wa jaa rabbuka wal malaku saffan saffa ọlọ́run ọba fúnra rẹ̀ yóò wá dé ọlọ́run ó dé yẹn yaliku bi jalalihi òun nìkan lọ́mọ bó wọ́n ṣe dé àwọn màláíkà wọn wá tó ní sáfùsáfù àwọn màláíkà tàwí wọ̀jí yawma ìsìn ní jahannam iná jẹ́ àdámọ́ yọmọ rẹ̀ tí wọn lọ́ọ̀kan báyìí kálukọ́ máa rí iná jahannam yawma yatadhakkaru al-insan ọlọ́ni ọmọ èèyàn ọmọ wa rántí gbogbo àwọn ọwọ́ agún tó ti wù gbogbo iṣẹ́ ẹbú tó ti ṣe gbogbo àwọn ẹbọ tó ti ṣe gbogbo àwọn ìka tó ti ṣe yọmọ rántí fún rẹ̀ fún rẹ̀ kan tó dájú ẹ̀ wà á ná aláwo díkọ̀rọ̀ àmọ́ gbogbo àwọn rántí yàn sàǹfààní mọ́ ọjọ́ ti lọ ẹjìn padà lọlé ayé kò ní ṣẹlẹ̀ mọ́ yẹkulu ya laytani qaddamtu li hayati wọ́n ní kẹfẹ́ rí ọmọ wa sọ pé ha ha qaddamtu hayati ó ṣe ó ṣe fóun ètò wọn tẹ̀síwájú nínú sẹ́nu ẹ̀wọ̀n tó ń fa yẹ̀wọ̀n sí i fàyọ́mọ yìí ńlá yóò azìbò azábọ̀wò ahadi ọlọ́ni ìyà tí fi jẹ wọ́n jọ́nà àwọn kèfèrí yẹn ọlọ́wọ́n bá ní ẹnìkan òfin rẹ̀ jẹyàn rí wọ̀lá yóò sì kò wọ̀sá kọwọ́ ahadi ọlọ́wọ́n bá ní ọ̀nà tí gbà sẹ́nìkan tí wọ́n dè bẹ́ẹ̀ kọ́lọ́mọ̀ tó wájú wọ́n sínú náà kọ́lọ́mọ̀ sàwálọ́mọ náà náà ìjọta wá wí ẹ̀yàn máa yá ti kálukú wa bá Ànábì sallallahu alaihi sọ fún wa pé kò sí tó lè wẹ̀ ẹ̀yàn kúrò nínú wàhálà ìjọ náà lẹ́yìn ìgbàgbọ́ lẹ́yìn kọ́ ọlọ́lẹ̀ ìdá gbogbo tọ́wọ́ nù lè rẹnu Allah kọ́ ọmọ kírun kọ́ ọmọ gbàwẹ̀ kọ́ ọmọ dìde lóru kọ́ ọmọ sàtíkàr anabi sab'atun yudhilluhum Allahu bi dhillihi yawma la dhilla illa dhilluhu anabi ni òrùn mújọ́ náà débi pé àwọn méjì kan ọlọ́run fa wọn yọ òrùn nípa wọn ọlọ́run fa wọn yọ alákọ̀ọ́kọ́ imamun adil òun náà ni olórí orílẹ̀-èdè tí ń ṣe déédé láàrin àwọn aráàlú ẹ̀ àbí aṣíwájú ìjọ àbí aṣíwájú ẹ̀sìn tí ń ṣe déédé tí wọ́n rán tí wọ́n ní kó ṣe ní ṣe imamu adil lẹ́lẹ́ẹ̀kejì òun náà ni wàṣáàbù náṣà fi ìbádàtìlá ọ̀dọ́ ó bàlágà lérí ẹ̀sìn kò bá wọn jó disco kò bá wọn ṣe ẹgbẹ́ àwọn kóòtù kò bá wọn ṣẹbọ kò bá wọn ṣe OPC ọ̀dọ́ tó dìde ó ń bàlágà báyìí ó bàlágà sínú ẹ̀sìn ó wá mẹ́ntẹ́nì ẹ̀sìn ẹ̀ títí tó fi kú ọlọ́run ọ̀fà ayọ̀ pé àsìkò táwọn yòókù rẹ̀ sí dáadáa tí wọ́n sasẹ́wó ká tí wọ́n ń dáná tí wọ́n ń gún bẹ́ẹ̀ wọ́n sì dúró tàwọ̀ ọlọ́run ọlọ́run fa kó lọ́rùn òrùn nípa ẹlẹ́ẹ̀kẹta wọ́n lójú ló ń kọ́ líbu homo alákùn fil masajid alákùnrin kan tó jẹ́ pé ọkàn rẹ̀ súnmọ́ masalasi lójoojúmọ́ masalasi tí wọ́n bá béèrè rẹ̀ ẹni ẹlẹ́wọ̀ masalasi dáìmọ̀ masalasi masalasi kìí yẹ masalasi lódì látara pé ó fún masalasi ní àkúlé kan nínú ẹ̀mí rẹ̀ láti sin ọlọ́run ọlọ́run fa nínú òrùn warajulani tahaba fillahi ìtàmà alẹ́ wàtàfàrakọ̀ alẹ́ àtàwọn ọ̀rẹ́ méjì kan wọ́n nífẹ̀ẹ́ ara wọn torí ọlọ́run wọ́n jọ ń ṣẹ̀sìn papọ̀ wọ́n ń para wọn láṣẹ dáadáa àwọn méjèèjì wọ́n wà lérí ẹ̀sìn ẹ̀sìn ló sì sọ wọ́n dọ̀rẹ́ nígbà wọn túká náà wọ́n túká lérí ẹ̀sìn ni àwọn méjèèjì ọlọ́run fi wọn sínú abẹ́ ìbòjì warajulun àáfà wọn náà sínú inú bòjì kí ló ṣe kí ni ṣe obìnrin kan ló pè obìnrin yìí ó ní kọ́ wọn ṣe sìnà obìnrin yìí ó ní ẹwà ó sì ní owó lọ́wọ́ ó tún wá wà nípò ńlá opportunity sìnà ẹni bá rí tọ́wọ́ bẹ̀rù ọlọ́run tí ò ṣe ọlọ́run fà sínú ń opportunity máa ń yọ tí wọ́n náà mọ̀ pé agbára wà owó wà ilẹ̀ dá gbogbo ẹni bá tó bẹ̀rù ọlọ́run ọba obìnrin fa fa olóhùn ọfà nítorí ọlọ́run òrùn ní panjọ́ náà àwọn tó rò sí pa yìí níbo náà lọ jama inú àlùjánnà ọlọ́run ọba wa lẹ́yìn náà wa rajulun tasaddaqa bi sadaqa àti arákùnrin tí ma ń ṣe sàárà fa akhfaha sàárà yìí ìmọ̀ fi ń pamọ́ àtàlẹ́ àtàlámù shimalu ma tunfiqu yaminu ọwọ́ òsì rẹ̀ ọwọ́ òsì rẹ̀ bó ṣe súnmọ́ tó ní kò ní ma ń tọ́wọ̀ tó ń ná kátó wá pé ẹnì kejì kátó wá pé ẹnì kẹta kátó wá pé àwọn aládùúgbò gbogbo sàárà rẹ̀ sàárà kọ̀kọ̀ ni a ní ẹwà ń bí yóò sì fún un ní kọ̀rọ̀ tẹ́nìkan ní mà a ní ẹwà ń bí yóò dùn yàn nú kọ̀rọ̀ láàrin àwọn àtọ́lọ́hún gbogbo àwọn olówó báyìí tí wọ́n ṣe kárí ni ọlọ́wọ́n bá ní àáfà wọn sínú bòjì ní alkiyama ẹlẹ́ẹ̀keje warajulun zakara Allaha khaliyan fafadat àyínà òun náà ní arákùnrin kan tó pé ó dárúkọ ọlọ́run lóru àbí láàrin ohun àtọ́lọ́hun nínú kọ̀rọ̀ kan ni wọ́n dárúkọ ọlọ́hun tí ọ̀sẹ́nì kankan ti ń rí ọwọ́ dárúkọ ọlọ́hun àbọ́ka débi pé omi wa bọ́ lójú ẹ̀ nígbà omi ti bọ́ lójú ẹ̀ ọlọ́hun fa àwọn èèyàn jáde kìyàmù gbogbo ẹ̀yin tó mi bọ́ lójú yín ní kọ̀rọ̀dà nítorí èmi ọlọ́hun ẹni tó sì ń dárúkọ ọlọ́hun tó mi bọ́ lójú ẹ̀ ìtumọ̀ ẹni pé ọkàn ti wà lọ́dọ̀ níjọ́ náà òrùn nípa àwọn nínú àánú àti iṣẹ́ rí tí ọ̀rọ̀ owó fi já sí bòjí yọ́nà kọ́lọ́mọ́sà fún wa ṣe wọ́n ní ọlọ́run jẹ́ aṣọ rí wọ́n ní àdúrà tí ó pé ní ọlọ́run jẹ́ adìre ìlàdúrà ọba ti dire òórù re tọba ti rú re ọ̀sọ̀ rí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ẹja palẹ̀mọ́ àdìkìyàmà ẹja palẹ̀mọ́ ilé ayé ọ̀tán tọba sì ti tán tàbá ti bọ́ sọ́run ìmọ̀ náà rẹ̀ wọ ìmọ̀ ìjánà inú kí yẹn gbaná lọ àbíkọ́ gbàlìjánà lọ kọ́lọ́mọ́sọ̀wálọ́mọ náà kọ́lọ́mọ́sọ̀wálọ́mọ àdìjánà gbogbo tá a ṣe táfi rí bínú ọlọ́njọ́ alìkìyàmà tí ò ní sẹ́ni jọ́gbà wà lẹ́yìn jọ́nà lẹ́yìn ọlọ́run ọlọ́mọdé àdébẹ̀ gbogbo tá a ṣe táfi rí ọ̀nà ọlọ́run ọba jọ́ta wíyìn àná ọlọ́run ló kún fún yà ó ìbádà rẹ̀ ò tó àná ọlọ́run kún fún ọ ọmọ sí ọmọ wa bẹ̀ lọ́hùn ọmọ béèrè àánú ẹ̀ kọlọmọsẹ sànú